بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam ẹ̀yin tẹ́tí ń bá wa bọ̀ wá látọjọ́ mẹ́ta látara tafsir tá a máa ń ṣe léde faransé tá a sì ń summarize rẹ̀ léde abínibíni ìyànjú wa láti máa tú àyà Quran àtúndé lónìí àti parí suratul anbiyai ní ọ̀sẹ̀ tó kọjá lọ oníyàbẹ́ mú suratu mi òun ní suratul hajj èyí tó ṣe déédéé àsìkò tá à ń múra hajj kí ọlọ́run ọba kó ṣe hajj nírọ̀rùn fún gbogbo àwa tá a láníyàn rẹ̀ torí pé hajj ọdún ní ọlọ́run fi ṣe àdánwò fún ní kálukú ó fi ṣàdánwò fún ìjọba Saudi látọdún méjì tá a ṣe hajj nítorí corona báwo làwọn ó ṣe é gbà tí ó ṣe é ṣe ó fi ṣe àdánwò fún àwa tá à ń gbèrò ó fi ṣe àdánwò fún àwa ìjọba tá à ń ṣètò ó sì fi ṣe àdánwò fún gbogbo ẹni tó dá níyẹn láti lọ jẹ́ sí ọlọ́run ọba à ń sọ pé à ń gbìyànjú tafsiri nítorí ọ̀rọ̀ tafsiri Quran ọlágbá ọlọ́run ọba ló gbọ́ tó máa yá rẹ̀ ayé Khalif Muqtada ìṣẹ̀lẹ̀kẹsẹ̀lẹ̀ látara àáyà lásán níbi ọlọ́run sọ pé wàmí náà ń la ìlú fatahaja bíi náfìlà talaki asa àyìnyẹ̀mọ̀ asa kẹ́mà kọ́ ọmọ màmúdà. Ma Aya ibi ọlọ́run sọ pé ká gbìyànjú ká ipá yẹn nẹ́fìlà lóru iná yíyan nẹ́fìlà lóru yìí pé bọ́yọ́ ọlọ́run ọba ọlọ́run bá nẹ́bí sọ̀rọ̀ ni o pé bọ́yọ́ ọlọ́run ọba wa nẹ́bí yóò gbé ọ sípò ipò iyì nígbà táwọn á ń bàlí tí àwọn fẹ́ mọ tó àyà yìí wọ́n ní ànẹ́bí ó jókòó pẹ̀lú ọlọ́run lérí yìí arashi ni àwọn ànàfí àtàwọn ṣàfí àwọn òtún àyà yìí báyìí àwọn sọ wípé ọlọ́run ọbọ̀ ṣe yọ̀ọ̀dà fún anabiwa Muhammad láti ṣìpẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alikiyoma kí ni ìfà wàhálà wà láàrin àwọn yẹn wọ́n ṣera wọn lẹ́gbẹ́ látara bá ti ṣẹṣẹ ń tú àyà Quran ayé gbani àwọn mùtazili tí ń darí wa tí ń darí Islam nígbà ní àwọn bá tó gbé nǹkan mi wáyé látara yìí pé àníṣe Quran gbọ́dọ̀ evoluate ni èké a gbọ́dọ̀ mú Quran gẹ́gẹ́ bí nǹkan tí kò ní change nítorí pé a lè adapt rẹ̀ sí àsìkò wa ọ̀fà wàhálà wa Imam Ghazali lọ́ba dá gbogbo ká tilẹ̀kùn htr à ń gbìyànjú nínú ni wọ́n fi ní ká fọ́ọ̀mù ilé ẹ̀kọ́ àwọn ìmáàmù rẹ̀ tafsir wa tòní ta wá ṣe ta bẹ̀rẹ̀ ní pẹ̀lú suratul hajj yìí a bẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ̀ ọlọ́run ọba ńbẹ̀ lọ́lọ́run ọba wà ń pe àwọn èèyàn tọ́lọ́run bá ń bá yẹn sọ̀rọ̀ náà pa nígbà mi ó lè pa àtà àgbàgbọ́ lòdùdù ó sì lè mọ bá gbogbo yẹn sọ̀rọ̀ ó jẹ́ mùsùlùmí ó mùsùlùmí ọgbọ́ bọ̀ ọgbà gbọ́ ọlọ́run ló ń pe gbogbo ẹ̀yin tí ẹ̀jẹ̀ ìyẹn tọ́báyé pẹ̀ ń ṣe iyèméjì nínú ohun tọ́lọ́run ọba sọ ní pọ́lọ́run gbẹjọ́ gbẹ̀ndẹ̀ ọlọ́run sọ fún wọn pé ẹ̀yin èèyàn ẹ páyà ọba ilẹ̀ tọ́lọ́run ni yóò mìnìnì mo ti ó wáyé ni o ni yóò máa tara òun náà tọ́lọ́run bá jẹ́ ọ̀sẹ̀lẹ̀ tàzá àti oníṣẹ́rúbì tó fún ọmọ rẹ̀ lọ́yìn yóò fọmọ nílẹ̀ yóò sì sá yóò fọmọ lẹ̀ lọ. wàtádá ń kó lóza ti hamlí hamlára olóbìnrin tó wà nú oyún tọ́jú ọ̀rẹ́ tí ìpè tí ó bímọ yóò bí ọmọ ni yóò sì sá yóò fọmọ lẹ̀ ọlọ́run yóò àmọ́ dàbí ká ní wọn mọ tí ń jọ́ni ọlọ́run ní wọn mọ tí ò ìdájí ọlọ́run ní sàwọn èèyàn bí ọtí nìyí ọlọ́run ní apáyọ̀ ọjọ́ nìyí ọjọ́ nìyí tí ọba kọ́ ṣẹlẹ̀ ó ní ilẹ̀ yóò mọ yí ilẹ̀ tọ́lọ́run ní yí nìní ẹ rí i pé ilẹ̀ ń yí látara àwọn òkè tọ́lọ́run fi mú ilẹ̀ dúró tó jókòó lẹ̀ kòránì sọ fún wa pé ẹ rí àwọn òkè nì jáàmìdá ẹ ṣe bí wọ́n dúró ní tamus wọ́n yí àtàrà bẹ̀rẹ̀ àti nílẹ̀ ń yí èyí tí àwọn ẹlẹ́sìn wa kejì ní seventeen century nígbà tí ẹni tí ọkọ̀ jọ̀gbọ́n Galilei tọkọ rí i pé ilẹ̀ yìí mí wọ́n ní wọ́n pa á ni pé ọ̀tàkù ọ̀rọ̀ bíbélì wọ́n wá fi ń yé wọn ó ní eputa eltu ilẹ̀ yẹn mí o tí ọ̀tàkù ọ̀rọ̀ Quran ọlọ́run ní tó bá dijọ́ gbẹ̀ndà kí ọmọ ilẹ̀ tí ń yí nìyọ́ yìí lọ òdì kejì oòrùn tí ń yọ láti bìwọ̀ láti yọmọ lọ yọ láti ibìsùn ó láwọn àmì yìí ni o onígbàlì ni ọlọ́run wàá pàṣẹ asrafil yóò gbé súrà kan kalẹ̀ súrà wo ni súrà ni ni òun ni fèrè tí àzàràfí lọ fọn jọ ẹ̀mẹ́ta ni wọ́n fọ́n wọn ní fífọ́n àkọ́kọ́ àlùfáàzà ọ̀hún náà ni wọ́n ṣẹlẹ̀ gbogbo àwọn tí máa ń bẹ lérílẹ̀ ń gbà nì àìrójú kó kálukú onígbọ́túmọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ mọ́ tọ́ba díẹ̀ kejì àṣà ìkọ́ kó di ibi ká ní adi títí ẹni ẹ̀kẹta ni kìí ọmọ wa bẹ̀rẹ̀ gbogbo ohun tí ń bẹ lérílẹ̀ ọlọ́run ní níjọ́ náà ni gbogbo èèyàn ni wọ́n dìde wàá dàbí káláwù yẹn mutí ọlọ́run ní wọn wà nù ọtí mímọ́ ìdájọ́ ọlọ́run ló fẹ́ ṣẹlẹ̀ ọlọ́run ní àwọn wá ṣe níjọ́ náà wọ́n tara kúnlá bá gbogbo èèyàn wọ́n dàpọ̀ yẹ̀mú ju fi bàá mùsùlùmí kiri yóò ẹ dàpọ̀ ẹlẹ́bọ tí wọ́n bá fọ́n ìfẹ́kẹ́ta fàjàmánà ń jamu wa ọlọ́run ló ń ṣe jàmọ́ oríṣiríṣi ní kọ́lọ́run ká sínú ọjà máa níbí ohun tí àyà ìbá wa lọ nìyí lẹ́yìn náà ọlọ́run tó wá parí ọ̀rọ̀ rẹ̀ onítọ̀ ọjà òtẹ́ bọ́wá lèèyàn gbàgbọ́ yí pé ìjọ gbẹ̀ndà kí ó máa yọ ṣẹlẹ̀ ọlọ́run ǹjẹ́ ǹjẹ́ mọ̀ bí mi ọlọ́run ọba ti ṣe dá yín níbi èyí lọ́lọ́run tó ti mú kọ́ra níwà kẹlẹ̀ mọ́ pé ìwé sáyẹ́ǹsì ni ìwé mẹ́sìn ni ọlọ́run ní òun lòún dá yín látara ìpẹ́ látàrí ìpẹ̀lẹ̀ ọlọ́run wá sí ẹ̀dá yín ó yí yín po tó fi di pé ó di bá àtọ̀ àtọ̀ ni ó di bá sí àtọ̀ ni ó di ẹ̀jẹ̀ tó ki ẹ̀jẹ̀ tó ki ni ó di bá sí ọlọ́run wá gbé sàkalẹ̀ lábẹ́ ààbò kan èyí tí jẹ́ ààbò tó jẹ́ tàwọn ti yá tí ń ṣe abínibíni ọlọ́run pamọ́ ń bẹ̀ yóò mọ̀ sẹ̀mí ni ń bẹ̀ anabi wa ni inna adakum yakunu fi batini ummihi arba'ina yawma àlejò wa fi wá pé bíbẹ tí ọmọ ọbẹ ní ọmọ ọbẹ ń bẹ lákọ̀ọ́kọ́ fún ogójì ọjọ́ ogójì ọjọ́ ẹ̀mẹ́ta léra wọn ni nẹ́ẹ̀lì yẹn ọmọ ọbẹ ń bẹ̀rẹ̀ tọ́ba bẹ ń bẹ gẹ́gẹ́ bí àsìkò ni súnmọ́ yẹn kún alákàtà mi fẹ́ gàlùkà yóò di ẹ̀rín tọ́ba di ogójì ọjọ́ kẹta àwọn mọ̀lẹ́kẹ́ ọba di wọn bá fẹ́ mi sí la tí wọ́n bá fẹ́ mi sí la wọ́n wá sọ gbogbo ohun tí ó tàbí sí ìwà tòní dádúró sí ni ìtàsí tó ṣe déédéé àtọ̀dọ̀ ọlọ́run èyí tó kù takù àìmọ̀ sí wa kí ọlọ́run wa kó jẹ́ àgbààgbà yẹn sí àzà wasalaamu alaykum wa rahmatulah wa barakatuh.